الحمد لله الهادي إلى سبيل الرشاد أحمده حمد معترف بجزيل الافعال فأعوذ به من وبيل الإبعاد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة أدخرها ليوم الميعاد وأشهد أن محمدا عبده ورسوله ووافقوا لسبيل الصلاة صلى الله عليه وعلى آله وأصحابه الأجواد صلاة تبلغهم فيها نهاية المراد أما بعد فيا عباد الله اتقوا الله وراقبوه في السر والعلن يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا الصادقين وبعد فإن من أهم ما تبطل فيه الأوقات الجانب التربوي حسبكم الله الله فتجاء في لمنا lọsibí ojú ọ̀nà tó dúró déédéé ọlọ́run ọba yìí ni àdúgbò fún ní ọ̀pẹ ẹni lọ́jẹ́wọ́ pé ẹlẹ́dàá ni ọ̀pọ̀ ẹni tó jẹ́wọ́ nípa àwọn èyí tó tóbi nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ tó dání ló ti wá sọ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala kúrò níbi ohun tí ó mú ní jìnnà sí nínú ìyapa. bákan náà mo jẹ́ ìgbé kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn àyàfi ọlọ́wọ́ ọ̀kẹ́ sínú ọlọ́wọ́ ọba yìí kò sí orogún fún ní ẹ̀rí kan èyí tó ti pé a lè tọ́jú pamọ́ níjọ́ gbé tó ti ń jẹ́rìí pé alùpàá fúnmẹ̀ ẹ̀rú sí ọlọ́run bá ní ìṣòro jíjẹ rẹ̀ níṣe ẹni tó sàlàyé ọ̀nà tó tó déédéé ike ọlọ́run ọlọ́ ọlọ́run kọ́ máa bá tẹ́lẹ̀bí kọ́ máa bá wọn ara ní àti àwọn sàhábà rẹ̀ tí wọ́n jẹ́ ní ọ̀rẹ́ ẹni tí máa ń tọrẹ kíkẹ́ yìí kọ́ máa jẹ́ sí ní gbogbo àkókò lẹ́yìn ìgbà yẹn ẹ̀rú sí ọlọ́run ọba ẹ̀bẹ̀rù ọlọ́run ọba. kẹ́ẹ̀sì sọ ìwọ ọlọ́wọ́n ọba níkọ̀rọ̀ yín àti ní gbangba ọlọ́wọ́n ọba àdéjọ aládùn yìí ń gbà gbòdòdò máa wà pẹ̀lú àwọn olódodo èèyàn lẹ́yìn rẹ̀ sí òun náà ní ọ̀nà kó láti rìn yẹn kó láti tọ́jú ẹ̀mí láti tọ́jú ara wa ni. eré nìyí pẹ̀lú rẹ̀ ní àjọ tí ó ti lálàáfíà níjọ tí ó ti gún régé ní ìbágbépọ̀ ní òbí dọ́gba nítorí ẹ̀ láti rí nínú àwọn ẹni ìsájú rí tí wọ́n ti lọ wọ́n ní àwọn èèyàn níyẹ̀wò nígbò wọ́n máa wà nínú rere lópin ìgbà tí àwọn ẹni àkọ́kọ́ bá ti kẹ́kùn débi yípa àwọn ẹni ìgbẹ̀yọ́ máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn. obìnrin tó ń jẹ́ ìrìn ni òun ní rírì àwọn generation kan lórí àpẹẹrẹ lórí táwọn sọ̀hábà wà káwọn náà ní àdìẹ ọkàn irú àdìẹ ọkàn táwọn sàdé káwọn náà máa sọ ìlànà táwọn sàdé ń tọ̀ nípa àgbọ́yé kíra ọlọ́wọ́ ọba tuntun náà nẹ́bi sọ́lọ́ lọ́ọ̀nù àlejò àlùsọ́lá kí wọ́n sì lè máa kọ́ sí àwọn sàdé nínú ìwà wọn àti ìṣe wọn nítorí pásítọ̀ àwọn sàdé yìí kò sí àdáda lẹ̀ nífẹ̀ẹ́ gẹ́gẹ́ bó ti wà lákòókò tiwa nítorí ọ̀rọ̀ sáfẹ́bí sọ́lọ́ lọ́wọ́ sáàbì ní pé kò sí àdádálẹ̀ lásìkò wọn òṣìṣẹ́ ọlọ́run bá sọ nínú hadithi tí lọ́rùn ahmed tí wọ́n gbé jáde pípẹ́ ẹni yòówù lọ́yìn ya ìṣìlíǹkù ẹni tó bá pẹ́ láyé nù yín ọ̀sà yára ti rà fàṣẹ̀fì rọ̀ ara wọn kan tó yàtọ̀ pípọ̀ gan. wọ́n fi ẹ̀yìn pé kò sí àdádálẹ̀ lásìkò àwọn sàhárà àtọ̀rọ̀ sáàbì sọ́mọ́ mọ́ àlùfẹ́lá sọ́sọ pípẹ́ kàkẹ́ pépé ìjọ mi ilé ti máa pèsè seventy three gbogbo pátá inú náà ni wọ́n máa wà àfẹyọ̀ kan tó wọ́n ti sàlàyé àwọn ẹyọ̀ kan tí wọ́n là nípa àwọn ẹlẹ́yìn tí wọ́n bá wà lórí ohun tí mo wà lẹ́nu àtàwọn ọ̀sán èmi. nínú gẹ́gẹ́ bí yé wa tàbí ní kákọ́ọ̀tì àwọn ẹni ìsáájú ẹ̀ kárìíra wa lórí irun táwọn náà gba rírì lọ́dọ̀ àtẹ́bì lórí ẹ̀. ẹ̀rí òun lọ̀rọ̀ tí ọ̀sán lẹ́gbẹ̀ẹ́ yóò fi yé wa wípé kò sí àdádálẹ̀ irú àwọn èyí tá à ń sọ wa lára nípa rẹ̀ níjẹjọ kò sí lásìkò wọn. afọwọ́ abdullahi ibn Mas'ud rọ́dí ọlọ́run tààlà àjò wa rúdọ́ wọ́n ti fẹ́ rí ẹ̀yìn lẹ́ni ẹwà lórí àdámọ́ tó kúrẹ́ ní àdámọ́ ẹ̀ wọ́n ní ṣùgbọ́n àwọn òfin ti tún bàtà ti máa ṣẹlẹ̀ o kẹ́ ẹ bá ti wá rí nǹkan ti tún sọ ọwọ́ yín lèlè àdìlẹ̀ àwùwẹ̀lì pẹ̀lú àwọn ẹni tí wọ́n jẹ́ ní àkókò àwọn ẹni tí wá ní àkọ́kọ́ àwọn ẹni kẹ́ máa ṣàwòkọ́ sí wọn. inu nǹkan tí ó fi yé wa wípé àníríire ni kágbá rírè lórí ohun táwọn ẹni àkọ́kọ́ wà lórí ẹ̀ arínú àwọn olùmọ̀ tí wọ́n bẹ láyé lóde lónìí táwọn ẹni ń pèpè lọ sí fi wípé gbogbo pàtí ìdọ̀tí jákujàku tó wà nínú àjọ gbé kúrò àwọn ń lò ká máa ń lò mọ́ àwọn yíyá àti ìtumọ̀ kí gbogbo mọ́tò àbí wa ní ìlànà wa ní bàbá àbáfẹ́lẹ́ ní súnlẹ̀ káwé gbogbo eléyẹn kó káwá rí àwọn èèyàn lórí ìlànà òtítọ́ gẹ́gẹ́ bí ṣé faransa ní ọ̀sùnmọ̀ ọ̀gbọ́n ọ̀tá ara ni wọ́n fi ń pèpè lọ síbẹ̀ eléyìí ni ó ti máa kí àtiwá gbígbé náà bá yí padà níbi pálapàla tó ń bẹ lára wa àwùjọ ò dá o ọlọ́wọ́ ọba àdìgbàlá fún mi pé iná ọlọ́wọ́ ọmọ ní yí ohun tí ń fẹ́ kaláwọ̀ ọjọ́ fẹ́ padà nínú àìda káwọn ní omi yí nǹkan tí ò da tí ń fẹ́ lára wọn ní omi yí padà nígbà yìí ni ó ti máa kí àtiwá yìí pé àti àwọn nǹkan kan fẹ́ lára àwọn sàbí àwọn nǹkan kan fẹ́ lára wọn nínú àwọn ẹwà èyí tó ṣe fóun ló jẹ́ káwọn sàbí tó jẹ́ni tó lè darí àgbáyé èyí tó ṣe báwa rẹ̀ kàn ní ìpìtà àti fẹ́ sí àwọn ẹwà yìí lára nínú ẹwà tó wà fáwọn sọ̀hábà náà fi pọ̀ sí wọn káwa ní omi lè mú ẹ̀sìn yìí títí gbọ́ gbogbo ayé gẹ́gẹ́ bá a ti nífẹ̀ẹ́ bẹ́ẹ̀ òun ní bí àwọn sọ̀hábà rìbọ́ọ̀nù ọ̀dà àlejò àjùmọ̀yìn wọ́n pàtàkì àti ọlọ́wọ́ ọba ń pọ̀ wọ́n sì pàtàkì àti òjíṣẹ́ ọlọ́wọ́ sọ́sọ́lọ́ọ̀dù àlejò àlejò àti Allah wa rasulahu ẹtẹ̀lé tọ́lọ́hùn ẹtẹ̀lé tó jíṣẹ́ rẹ̀ wọ́n àtàwọ́lá àgbo ẹbí yẹ ìpadà fún lọ́dọ̀ jíjẹ́ ọlọ́wọ́ àgbo kẹsùláàrùn tẹ̀sí ń gbọ́ wọn tàn nẹ́bí ń fàyè láti rẹ̀ ẹni báwọn ọ̀gá bẹ́ẹ̀ ṣe rí nìyí kò sí kékeré lọ́rọ̀ àtẹ́bí kò sí títóbi ń bẹ̀ tí wọ́n á yẹ ń pọ̀ sí náà ní tẹ̀lé àti wọn tó fà á nìyẹn tí wọ́n fi padà rí gbogbo ayé darí ẹ̀rí inú ẹwà tó wà lára àwọn sàádé táwọn ẹ̀ gbọ́dọ̀ ríra wa lórí ẹ̀ òun ní sí àwọn sàádé wọ́n sòdodo nínú gbàgbọ́ wọn wọ́n sòdodo nínú ọ̀rọ̀ wọn wọ́n sòdodo nínú iṣẹ́ wọn. ń lọ lọ́wọ́ ọba àlejò ọlábí sọ nípa wọn wípé alọ́wọ́ àánú àwọn onígbàgbọ́ òdodo rìjáàlù àwọn èèyàn kan tó fi sọ́dà kó máa áhàdùn lọ àlùkò àti tó fi fọ́lọ́wọ́ sábàbù ọwọ́ àtúwọ̀ ẹni tó kú sójú ogun ẹnìkan ti sórí iná lórí ikú òun náà tún bọ́ bẹ́ẹ̀ ikú òun náà fẹ́ kú sójú ogun ọmọ ọ̀fẹ́ jẹ̀lú tẹ̀mídì ìlà òun ò tiẹ̀ yí padà bí tí ò kọ́mọ. òun ni àdìgbò wá nípa arákùnrin kan náà ó ìjìlá wá fi wọ́n ní kí ẹsẹ̀ sọ́rí bóun lè gbọ́ ọ̀rọ̀ òun lòún fi tẹ̀lé àlẹ́bí ṣùgbọ́n òun fẹ́ kó ti pé bóun ti ń lọ ọjà yìí kí ìdá ọkọ̀ òun lọ́dẹ ọ̀fun bóun ti bẹ́ẹ̀ kó jáde láyé bóun ti gbógun jẹ̀rí ó ti wù wọn nìyẹn ẹ̀rí wọn á lọ sójú ogun ẹni yìí wọn á padà kú sójú ogun anabi sọlọ bá sọlọ bá sọ pé àbúrò àbúrò sẹ́ni a ah, òjijì ọlọ́run ti sọ̀tà kọ̀ ó sọ òdodo fọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba ti gbà á lódodo fi bẹ́ẹ̀ àwọn sọlọ́wọ́ wà ní kíńbà rẹ̀ òun ló fi ṣe akọ tó fi ṣe níjọ yẹn ẹ̀rí àwọn sọlọ́wọ́ gbé síwájú ó kírun sí i la wọ́n ní nǹkan tó hẹ̀ sáwọ̀ ní o dábò sálábù fi sàdúrà ìsọ̀lábù ìjàdá tàbí ṣiṣẹ́ nìyẹn láńjọ yẹn òun ní kí Allahumma ìwọ ọlọ́wọ̀ hàdà àbùdúkà ẹrú rẹ nìyí o kárajà bò hàdìrọ̀ ọjà àdìrẹ tó wá sí ìjìrá àìdá lódì tó wá bá sọmọ àkàlàsì máa gbádùn ọkùn ti ní ìdá wọ́n wá tó kúkú jẹ̀rì aṣáájú alàdáni àwọn ẹ̀rí tó tó fà táwọn ọ̀dàbí tí wọ́n fi kábíyèsí láti lè darí gbogbo ayé káwọn abẹ́ kọ́kọ́ sí wọn lórí ẹ̀ oní táwọn ọ̀dàbí ti wọ́n ráyé sá ọ̀run ló pàtàkì lẹ́mìí wọn nítorí àgbọ̀ yìí tí wọ́n gbọ́ yìí ń kọ̀ọ̀rọ̀ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala tọ́lọ̀ ń sọ yìí pé ilé ànábì bá ń sọ fáwọn àlẹ́ ọ̀mà ìpèpè lùmọ̀dá ọ̀tún ní àkọlé ìgbàdùn tẹ̀mí ayé yìí díẹ̀ àti ìbàlẹ̀ kìí á máa kìí yìí ó máa jẹ́ títẹ̀ ní òun ló lóore jù fẹ́ni tí bá payọ̀ ọlọ́run wọ́n là tún sàmù rẹ̀ fàfilà àní sàmù sí ìgbà tó ọmọ kékeré àní sí fún yín. wọ́n lọ lọ fà Abdullahi bin Mas'ud rọ́dí ọlọ́run kàrà á ń sọ fún àwọn sàrí ọ̀hún wọ́n ti fẹ́ẹ́ bẹ́ẹ̀ sáré ọ̀hún tẹ́ ẹ jọ mọ́ kí sàhábà làǹtùm àtàrò àmàlà min àtàrò Rasulillah sallallahu alaihi wasallam iṣẹ́ ṣùgbọ́n àwọn sàbẹ̀ lóore jù yín lọ tọ́lá àwọn sàbẹ̀ ni káàdùn àdàmì jùnìyà wọ́n ra ayé sá wọ́n mú ayé ní kékeré wà á rò wọ́dà bíl àhírọ̀ ọ̀run ló pàtàkì lẹ́bi wọn. ẹ̀rí nínú dọ́fà táwọn sàbẹ̀ tí wọ́n fi tó lẹ́nu tó lè darí gbogbo ayé káwọn ẹ̀ sí wọn lórí ẹ̀ òun ní ife àwọn sàhábà ní ṣẹjà àdúgbò ẹ̀dẹ̀rọ̀ àkíwọ́ nǹkan tó wọ́ọ̀lù ẹ̀rí abubakar bin abi musa al-ash'ari wọ́n ní mo sọ bàbá mi ti ń sọ nígbà tó wà lọ́dọ̀ àwọn ọ̀nà olùsí ọlọ́run sọ́kọ̀ọ́ àtàlà bàbá yìí pé ilẹ̀ ẹ̀dùn abẹ́lẹ̀ jẹ́nà wọ́n ní sẹ́rí ẹ̀ náà jẹ́nà dáhùn dáhùn láti sùn yòó ọ wà lábẹ́ òjì dà wọ́n kan wá dìde lẹ́yìn tó ti pé ara rẹ̀ ló kúròkó ọ wá nílẹ̀ àbò musa sọ́ọ̀ gbọ́dọ̀ àwọn èèyàn máa fi kí ni èèyàn fi lálùjẹ náà ẹ̀rí àbúmọ́ká ní bẹ́ẹ̀ ni ọlẹ́nìyẹn bá padà sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ọba ní òun sálámọ̀ sí yẹ o mo ti gbé nǹkan ẹja rẹ̀ nìyẹn ọba ẹ̀sìn ní ìjà débi pé wọ́n padà pa á lórí ilẹ̀ ẹ̀rí báwọn sọ̀hábà ti rí jẹ. nínú sọ́fà táwọn sàbí tó fi dájú pé wọ́n ká pépù láti lè darí gbogbo ayé òun ní bí gbogbo nǹkan tó bá gbé ogun àìmọ́kẹ́mọ́kẹ́ wọ́n já kó lára wọn ọlọ́run ọba ni wọ́n sì nífẹ̀ẹ́ sí jùlọ àtòjíṣẹ́ láti lè tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọba ẹlẹ́dà tó jẹ́ oyé wa ní sọ́ọ́ nígbà yìí sọ́ọ́ tìmìjà dídà ọlọ́run ni láàtẹ̀jì tó kọ́ ọmọ yóò pin inú nàbí ńlá ìwà ni yóò bìlà àkèrè ó lè rí àwọn ìjọ kan tó nígbà gbọ́sọ́lọ́wọ́ àtọ́jọ́ kẹyìn lókìtọ́ lódodo ìwà yóò dẹ́mọ̀ tó nígbà lọ́dọ̀ ẹ ẹni bí ẹ láwùjọ wa ẹlòmíì ti sẹ ọbẹ̀ fẹ́ tìmọ̀ abẹ́ mi ò jẹ́ òṣè ọbẹ̀ tẹ̀lé lára tó dájú bá bọ̀ wòye bó lòun tẹ̀sí bá ṣe jì báyìí àwọn ajílẹ̀ àwọn ẹ̀rí ẹ tó bá takoto náà tó ń takoto ń takoto jíjẹ tó nígbà tó tọ̀ tó kò bá dẹ̀ tìjọ́ mọ́ wọn ẹ̀rí ẹlòmíì fẹ́ fẹ́ tẹ̀ ọmọ ẹ ìlànà ìkẹlẹ́kùnlé ma máa tẹ̀lé báyìí á fi wá ẹ̀rù àmọ́dé já wọn mọ̀ ya wọn tọmọ ya wọn bá ti dáṣọ lọ́run tí ọ̀gá fi tòjú fẹ́ wọn akọ tiẹ̀ ni àwọn àti ọ̀rọ̀ tàbí àmọ́dé jẹ́ mọ̀lẹ́bí wọn ẹ̀rí tẹ́ wọ àtúnláyè fọdọ́ fọdọ́ yìí fọdọ́ sàlẹ̀ ọgbọ́dá sàlámọ́ bàbá rẹ̀ ní nǹkan tó jẹ́ gbọ̀ngàn ẹ̀rí àwọn kọ̀ọ̀kan láwa pọ̀ fún ká pọ̀ fún ife kí n má jọ tẹ̀lẹ̀ náà nìyẹn wọ́n lè bá àjọ kẹwọn. ẹ wo àfáwọn hanzọlá hanzọlá àwọn náà nìyí àwọn náà gbá yọ̀dá lọ́dọ̀ ti sọ ọlọ́run ìwé káwọn wà bá wọn. àwọn má bẹ̀ ẹ wà ọ̀rọ̀ àwọn tẹ̀ wọn títí lójú ogun bàbá wọn ẹ̀rí nítorí pé bàbá àwọn ọkọ̀ tó lọ́wọ́ ọkọ̀ tó ti ṣe àwọn ẹ̀dẹ́ ti kéṣe ẹ̀rí nínú ìdẹ́kọ̀fà tí àwọn sàhábà tí wọ́n fi kábíyèwò láti darí gbogbo ayé òun ni pé yòrò yòrò ayé kò jọwọ́ lójú ẹ̀rí kò jọwọ́ lójú tọ́lẹ́ ní káyé máa ní ìtumọ̀ sí àwọn aláìní gbàgbọ́ ni ẹtí gbàgbọ́ bá pé lẹ́mìí ayé ò ní ní ìtumọ̀ sí rárá àtọ̀ ẹ̀rí ọlọ́run ọba àdìgbà láti rẹ̀ pé zújìnà lẹ́ni ilẹ̀ kápá àyà tuntun nìyà àwọn aláìní gbàgbọ́ ní tẹ̀lé ayé tẹ̀sí máa ní ìtumọ̀ sí ẹ̀rí àwọn ni wọ́n bá fi àwọn oníkàgbọ́n ni wọ́n bá fi wọ́n ti yẹ. wọ́n lọ nẹ́bí sọ́lọ́ rẹ̀ sọ́lá ti sọ yìí pé lẹ́wọ̀kánà ti dóníyà dáàdì lọ ìdá lọ ìjà náà àbá àwọn ọ̀dọ̀ tọ́bajá bíbí ayé ìgbà abẹ́rẹ́ tó tó yìí tọ́bí tó yìí ẹ̀ fọ́ ni lọ́dọ̀ ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala mọ̀ sákọ̀lì káàkiri mi ta ṣòro bàtà báyìí ọlọ́wọ́ táwọn sọ̀hábà tí wọ́n fi ká bíbù láti darí gbogbo ayé òun ní pé wọn a máa sojú kòkòrò alàlẹ́ ti fi máa ń wà ní wọn fìdá ọ̀dẹ́ kùtùlù kílà wọ́n máa ń gbóyúwò lórí pé bóòdì mùsùlùmí ó ti máa jẹ́ mùsùlùmí parakọ̀ káàní máa pé kélekèle ìwọ́n máa bá tiẹ̀ lọ kébi máa bá tèmi lọ ìyẹn ló wà lẹ́nu àwọn sọ̀hámà púpọ̀ jù láti lè fi tẹ̀lé ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánù ọ̀tàrà tọ́lọ́sọ̀tò àjọṣe ètò òkú ọlọ́wọ́ ọba ní kẹ́ẹ́ gbá mú tẹ́wọ́ ọlọ́wọ́ ọba súnà ní kòsẹ́lẹ́ òun ní ẹjẹ́ kéèyàn pé tẹ́wọ́ ọlọ́wọ́ súnà ní ìsọ́lọ́ lọ́wọ́ àtẹ́lá òun ní ẹjẹ́ kéèyàn pé kèlèkèlè òun ní kẹ́ẹ́ gbá mú wọ̀lá àtàkọ̀rọ̀ torí ẹni bá ń lo tí wọ́n ń lo lọ́dọ̀ ní kẹ̀kẹ́ kila kuhani o ti pari lásẹrẹ a ti kí yẹn sáà fúnlẹ fúnlẹ ni bíbí náà lùmọ àlọwà ìtọ wọn àti àtúmọ rọsùn fàkóso ni wọn dáná kó sálámbá fún yín ike ẹsẹ ni àti ẹ bá ti ẹsẹ kí ni ọ òun ní kẹ òun ní kẹ bá tẹlẹ kẹ lò. àtọ̀tọ̀ náà wọn bá àdìgẹ́ lásán yìí pé wọn náà ká lẹ sẹ́rẹ̀ ẹ bá ti fàǹfà fọ̀tẹ́ ṣáájú kẹ máa wà sọ ẹ kẹ máa fọ̀ ọ́ bólẹ̀ fọ̀tẹ́ sàmúrì في القرآن العظيم ونفعني الله وإياه لما فيه من الحكم والذكر الحكيم الحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه أكبر الله سبحانه وتعالى ìfẹ́ ọlọ́run ọlọ́run kó máa bá òjijì ọlọ́run ọ̀la àtàwọn aráàlú rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ yà áyìn ládàlá ìtẹ̀kùlọ̀ ẹ̀yẹ́ rúti ọlọ́run ẹ̀pá yà ọlọ́run mílẹ̀ ló àtìlẹ́ àtìlẹ́ ti àhàlẹ́ ti sọ̀hábà lè fi yá dàbí mẹ́sàrí yẹn nínú àwọn nǹkan tí ó jẹ́ kí àwọn sàbí tó lẹ́ni tí ó fi ìlànà tí wọ́n kọ́ lọ́dà lẹ́bi ìdarí ayé òun náà ni rúta rọ̀ wọn a máa tara tètè ronúkìwàdà òye làgídí tí wọn a takú pé ọ̀rọ̀ bá kọ̀ọ̀kọ̀ àbí ọ̀rọ̀ bá kọ̀ọ̀kọ̀ yìí ló ń yà àbí kóhùn jù náà àyẹ̀wò ẹ̀kọ́ ń àbálẹ̀ ìdérí na báyà àpàdà máa sọ́ọ̀bù báyà àwọn ti yàn wọn máa wọn máa ronú ìwàdà lọ náà ọba tí bá ti jáde eléyìí máa ẹ̀sùn ti kó lọ́kẹ̀ ní títì sí àpàtẹnujẹ́wọ́ níwájú oúnjẹ ọlọ́run sallallahu alaihi wa sallam ń bí kò ṣe sí náà wọ́n ti lẹ́ lóko sí náà nítorí pé ẹni tó ti níyàwó ni ẹ̀rí abiléyà ni. bẹ́ẹ̀ náà lọ́kọ́ rí níyà bí àṣìṣe ìyapa bó ti dé tóun náà tóun náà tẹ̀sí náà lẹ́sẹ̀kẹsẹ̀ náà dẹ̀ ti kí ni ọ ọ̀rùn níbi wàdà wọ́n lẹ́wọ̀n náà lóko nígbà táwọn náà fura ibi táwọn ti jàpá ọlọ́run àwọn ìjàmbá òjíṣẹ́ báyìí nípa ìfáwọn ẹ̀tọ́ ti pé kú ní ọ̀sẹ̀ yìí wọn àwọn wá sí ìtọ́ka fáwọn ènìyàn tó rọ̀ pé wọ́n pa wọn ni àwọn ọ̀fẹ́ sì làwọn ènìyàn. àwọn òfin táwọn òfin ti jàmbá báyìí ọyẹ kékeré yóò lu jáde táwọn sọ wọn wá lọ jẹra wọn wọn ní ọ̀pọ̀ kan nínú mọ́kálásí títí àwọn sọ̀hábà jẹ tí wọ́n bá ti tẹ̀ báyìí ẹ̀rí lábẹ́ ìdíje ronú ní wàdà ọdún yìí lọ́sẹ̀lẹ̀ sí àbáwá káfíń mẹ́ẹ̀lì àti àwọn ẹni méjì yòókù wọn sọ pé wọn lọ sí lóko tako wọn sì ṣe àpàdánìjẹ́ wáyé pé kò sí nǹkan kó tó di kọ́lọ́ wọn bá àdìgbà lápadà kó lè jì wọn. ẹ̀yin onígbà tó dodo ẹ̀rí nínú nǹkan tó fà á tí àwọn sàhábà tí wọ́n fi tó lẹ́nu tó lè darí ayé wọ́n ní pé wọ́n máa ń ṣàánú ara wọn wọ́n máa ń ṣàánú àwọn ọmọ ẹ̀yà láàrin ara wọn. wọn yẹn ti bá fá gbogbo yó ní ọmọ bíbí kọ́ bẹ́ẹ̀ ní kọ́ọ̀kan ẹ̀rí alẹ̀ alẹ̀ àwọn sábẹ́ ìwé wọn bá sànú ara wọn. gbàgbọ́ ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run ọba sọ mi nù wa àwọn ọmọ ìyá nìyí àwọn ọmọ mi nínú ọmọ ìyá lọ́jọ́ jẹ́ ìyẹn gbọ́dọ̀ máa sànú ara wọn. wọn lọ́wọ́ bá ti gbé ìfọ àwọn sọ̀hárà nígbà tó lọ́wọ́ wọ ní lára wọn wípé wọn á ní bùkátà sí fẹ wọn á dẹ̀ tún fẹ́ lómi ìṣesí àwọn nìyẹn èyí sí wọn èyí ká kọ́ sí àwọn sọ̀hárà yìí ẹ̀rí ẹ̀jẹ̀ àwọn òfin náà rọ́bì tẹ̀lé àlejò wa dẹ́bi tẹ̀lé wọn tó lé láì ní ìjàjà nílé ìgbàwọ́ adé lọ́dọ̀ àwọn aládé tó jẹ́ ń bẹ́ ní wọ́n tó jẹ́ táwọn ọmọ jẹ ni ọ̀dà ẹ̀rọ àwọn ọmọ kí wọ́n fi kú oúnjẹ yẹn ẹ gbé kalẹ̀ gbogbo wa jọ jókòó jáde ní ọlọ́run ọba yó wọ́n ti jọ́ ọlọ́run lọ́ọ̀bà ń sọ fún ọkọ àtìyàwó iṣẹ́ dáadáa sẹ́yìn méjèèjì ṣe wọ́n máa jọ ọlọ́run ọba lójú pọ̀ kọ́dọ̀ ọlọ́run sáyà kalẹ̀ lórí ẹ̀. ike ẹ̀rí àwọn sọ̀hádà yẹn àwọn sọ̀sálárẹ̀ wọ́wọ́ jẹ́ ìgbà sílẹ̀ nípa ilé ìkẹ́ tí wọ́n ní ìdìbà yìí wọ́n á jẹ́ tuntun lẹ̀ fẹ́ lómi ìfẹ́ lómi ikú tí bùkátà ti jà wọ́n lọ. ẹ̀rí ọlọ́run ọba nìkan lọ sọ kalẹ̀ ó fi yìn fún ọ ọlọ́run ti fẹ́ láwọn sọ̀hádà wọ́n ní wọ́n bá ń gbọ́dá fún ẹlòmíì nínú ọmọ ẹ̀yà wọ́ ó dà káwọn náà ní bùkátà ti tẹ̀yẹ̀ wọ́n á dẹ̀ sílẹ̀ fún ọmọ ẹ̀yà kó máa mú lọ. fún àbá àrùbọ̀ ẹlòmíì ti ń bá wọn fábílẹ̀ kọ láyé ẹ̀rọ kò kí ẹ̀fẹ́ tó ti ọ̀dàbí tọ́ọ̀lì kakọ yíyá o tí wọ́n pa síbi ogun tó pè ní mọ́tà àbájáde wa fẹ́ pẹ̀lú àníyàn wípé òun lè fi máa tọ́jú ọmọ tí ọkọ fílẹ̀ àtìyàwó yẹn ẹ̀rí ìṣesí àwọn sàhábà rẹ̀ kí ẹni báwọn tí wọ́n ti fún kàtà tí wọ́n lè fẹ́wọ́ sí o ṣùgbọ́n wọ́n la kìíní ẹ̀kọ́ra wọn lọ́rùn nínú bí àwọn sàhábà tí wọ́n fi kábíkù láti lè darí ayé wọn ní pé gbogbo bàbá yìí wọ́n sábà fáwọn kàfé ìgbóná ewu wọ abáṣọ síbi rọ́ọ̀dì ọlọ́ọ̀tàlá àdùgbò a bá mú ànẹ́bí tán ìgbé lẹ́yìn ànẹ́bí o kò tó tún lọ́lá ní gbogbo ayé ìtò àbájú lọ bí bá gba kiri náà nìyí wọ́n bá náà àbá gbá mú ahun mú ahun tá a máa fi sọ̀rọ̀ bí wọ́n sọ báyìí pé kóra rẹ ló ọlọ́wọ́ forí kóra rẹ ló àbí ká tẹ̀ sọ yín pé àbá ọmọ rẹ̀ sọ yín pé à kílọ̀ ń dáhùn ló ti ọlọ́run máa borí kiri àwọn bákìrì àbákìrì wa ń dáhùn lọ́rùn lóhùn yìí pé torí àwọn tí mo dáhùn yìí àwọn ọ̀rọ̀ dàní ṣàkúrọ̀ ní màmá yìí ibi tó burú dé yẹn máa mú ìyẹ̀wò àmúyìí ti mú mi wọnú ẹ̀ ẹ dákun kí làwọn bákìrì sọ bí òdà àwọn ènìyàn bí wọn ti tó tí wọn pàtàkì tó tá a rí ìmọ̀ọ́nì tó bẹ̀ ṣe déédéé kí ìmọ̀ọ́nì wọn ló gbogbo àlẹ́ fún mọ̀ lẹ́yìn àmẹ́ni sọlọ́mọ àṣálá ẹ tún orúkọ wọn sọ ẹ̀rí irú àwòkọ́ ti ti ń bẹ lára nàbí láyé Yusuf alayhi salatu wassalam kọ́lá ọba gba rẹ̀ sọ́kùn ọba ọba rẹ̀ kò náà sí inna an-nafsa la ammaratun bis-su' illa ma rahima rabbi inna rabbi ghafurur rahim. ẹ̀rí ọ̀nàbí láyé Yusuf sọ wípé mi ì ẹ̀mí mi mọ́ torí ẹ̀mí nìyí ìṣesí ẹ̀mí kó máa pààyàn lẹ́ ní àtẹ̀mí ẹ̀dá kò sáà ọ̀dọ́ ni tàbá bí ń sàpèjúwe júwe nípa ìkájúkú òní ti ìwà pálapàla ọ̀dọ́ ń bẹ lára nílá yọ ọ̀dọ́ obìnrin tó jẹ́ abiyì ìyàwó abiyì tó tún nípò tó pàtàkì ọkọ̀ ọ̀nù fẹ́dà wọn ó sì tilẹ̀ ó sì tún gbogbo ara rẹ̀ ọlọ́run sì làwọn nípa wàhálà yẹn nàbílá yẹn tó kún wọn ní pálapàla pẹ̀lú ẹ̀ ẹ wá wo bí wọ́n ti rí yẹn náà nàbílá yẹn tó kún sọ ẹgbẹ́ mi ìfún ẹ̀mí mi mọ̀ dájájú ẹ̀ mí ni a máa fà yẹn lábẹ́ mi burú ẹ dákun mi burú wò sẹ́mi láyé mo ò sẹ́mi burú ilẹ̀ ẹ̀rọ ìmọ̀ràn mi àfi àfihàn tọ́lọ̀ ń bá sáà ló lókun ni òní kó sínú lágbóró nínú ẹ̀ torí ìsìnàrọ́ bí wọ́n kóòrò rọ̀hìm torí ẹlẹ́dàá mi nìyí ọba tí máa ń yìí tí máa ń tẹ̀lé nínú kẹta àwọn sọ̀hábà tí wọ́n fi tó láti lè darí ayé òun ni wípé ìmọ̀ nìkan lẹ́nu ìwọ̀n ọkọ̀ báyìí òkè yẹn ti pàtàkì tó ìmọ̀ ní pàtàkì lọ́dọ̀ wọn jù yẹn lọ ọlọ́run pàtàkì lọ́dọ̀ wọn jù yẹn lọ. ẹ wọ afáwájá afáwọ bùnàbí tó wà lé nígbà tó wà lọ́dọ̀ ọba nàìjíríà sí gbogbo àwọn ẹni wa wọ́n wọlé fún báyìí wọ́n bá náà yẹ kó rí balẹ̀ mọ́ bá àwọn sọ pé àwa gbé ọ ládàá ti dùn nílà nílà ni ṣùgbọ́n lóun pàtàkì lọ́dọ̀ wọn yìí náà ní ìtọ́lọ́wọ́ ọba yẹn ló borí lẹ́mí wọn wọn ò rí ọba sí kékeré ní wọn yẹ pẹ́rẹ́ ọba o wọn ò yẹ pẹ́rẹ́ ọba o àwọn lè ti sẹ ọ̀kẹ́ tí wọ́n lọ́jọ́ yẹn lọ́dọ̀ àwọn yìí borí balẹ̀ fẹ́ ní kẹ́ni àkọlọ́wọ́ nìkan ẹ̀rín nínú kẹ́kẹ́ àwọn sàkábà tó fi tó lẹ́ẹ̀tọ́ lè darí ayé pẹ̀lú mọ̀nà tí wọ́n kọ́ lọ́dọ̀ àmẹ́bí sallallahu alaihi wasallam òun ní tí wọ́n á máa fọ́ra wọn mọ́ pẹ̀lú ìjọsìn ọ̀rọ̀ yẹn pàtàkì tó bí yẹn dárúkọ sí kéèyàn ti máa tọ́ ìjọsìn bá a bá fi ń kírun ọ̀rẹ́ yẹn já máa ti nẹ́fílà bá a bá ti ń gbààwẹ̀ ọ̀rẹ́ yẹn ká tún máa gbààwẹ̀ nẹ́fílà ní ọmọ ìdìpínlẹ̀ ọjọ́ mọ́ndé àti ọmọ ìkọ́mìn ọjọ́ àlàmísì ẹ̀rin àbí ẹ̀ka ti gbìyànjú ó ti ákéré ọgbọ̀n pé àwẹ̀ mẹ́ta nínú gbogbo oṣù kọ̀ọ̀kan oṣù ní ìlànà tó múlò ti di mẹ́rin lónìí ìyẹn jùmọ́ àfihàn ká gbìyànjú kọ́sáwẹ̀ mẹ́ta mẹ́ta ká máa gbà nínú ẹ̀ ọlọ́run bá ti á lè yẹ fẹ́ yà aláwẹ̀ pé ìwọ fẹ́ yà aláwẹ̀ ọ èèyàn ti gbàwé nàbí la ìdáwó alẹ́ ìsọlá àti ọ̀sọ̀lá èèyàn gbàwé lónìí yóò sì lọ lọ́la ẹ̀rí nínú kẹta wọn sọ̀hábà tí wọ́n fi tó láti lè fi ìmọ̀lẹ̀ tí wọ́n kọ́ lọ́dọ̀ àtẹ́bí ìdarí ayé òun ní pé wọ́n á máa fún ẹ̀mí wọn mọ́ kò sí ohun téèyàn lè fẹ́ lọ́jọ́ bẹ́ẹ̀ lọ wọ́n máa ń fi ìjọ bí àwọn ọ̀sẹ̀ ìjọsìn wọ̀nyẹn èèyàn yẹn abàtì já àwọn amúrin aláàánú máa parí àlùkò odidi kan láàrin ìjọ títí tóbi tóbi padà jáde láyé òye máa ti jọ sí tó wọn ò sì tó sí inú gánà tó láti lè fìmọ̀ lẹ́tọ́ òun ní pé wọ́n máa ń osisi níbi gbogbo nǹkan tá a lè pè ní sàmà nǹkan a lè pè ní á dúró wọn ò ní kí darí àwọn o níbi ìgbàgbọ́ wọn ò ní darí àwọn níbi wọn fi ní sọ ìgbà kíkà mọ́ wọn ò sì ní jẹ́ kí àdùn darí àwọn níbi tí wọn lọ sí nínú àwọn tí fi tó láti lè fi tí kọ́ lọ́dà mẹ́bí darí ayé òun ní lẹ́yìn tó ń ṣiṣẹ́ kan ọ̀rọ̀ ọlọ́wọ́ bá sùpàdé wò dáhàlà mùsùlùmí ọ̀gbọ́dọ̀ lẹ̀ o mùsùlùmí ọ̀gbọ́dọ̀ lẹ̀ gbólóhùn ká tún ọgbẹ́ pé ogun ọkọ̀ òsì àdá òsì mọ́ fún ìtọ́kùsọ ni àìlálàtẹ ni òjé ká lè jẹ ogun ọkọ̀ àdá àìní aláṣẹ tó ṣe wípé irun tí ó dúró lé lórí lórí pé bá ti gbalẹ̀ fúnlẹ̀ Islam bóòlù àwọn mùsùlùmí ó ti pọ̀ káàkiri ayé tí wọ́n máa rẹ́ àwọn ẹni tó jẹ́ balógun lọ sí àwọn ilẹ̀ tó wọ̀ ní ìṣẹ̀sìn tí wọ́n lọ sọ fún ẹni ẹgbàfà tí wọ́n bá láwọn ọgbà ọ̀dà ẹ̀ máa tẹ owó sákọ́lẹ̀ tí wọ́n bá kú láwọn ọgbà ọ̀dà á gbà ìlú yín lọ́wọ́ yín á gbà ìlú yín lọ́wọ́ yín ẹ máa retí ìjà níjọba yìí ẹ̀rin káwọn á lọ ikú kùtùkù àdàpọ̀ gbogbo ọkọ̀ ọmọ ìfọkúsọ ni ọ̀ sọ̀rọ̀ nínú ẹni yóò tó bá kú tí ó dẹ̀ tí ó jagun kò sí lẹ́bi ibùn máa máa jagun ẹ̀ ó nà ń kú kọ́ ẹ̀mọ̀ sí. èyí tó kẹsẹ̀ lẹ̀ ní pé àdìmọ̀ sẹ́ẹ̀dì kan tó lè sọ pé ó ti ká bọ́ ọ̀tà ká sọ fún àlọ́ ọjà báyìí kọ́ torí kò sí rọ alátẹ̀sọ́jọ́ rọ àwọn sàhábà lọ́wọ́lọ́wọ́ báyìí tí wọ́n sọ ibi ọ̀yá afẹ́gbalẹ̀ fúnlẹ̀ Islam ẹ̀wúrú Nàìjíríà táwa ní wọn gbàgbẹ́ sìnkàn ní bẹ ní orílẹ̀-èdè Nàìjíríà bẹ́sẹ̀ bọ́ sí ń bẹ bẹ́ẹ̀ náà lẹ́sìn Islam ń bẹ́ẹ̀. ṣùgbọ́n tá a bá padà dé aládùúgbò fífi islam nìkan ni wọ́n máa ṣe àwọn ẹni wọ́n lè darí ní ọyá ẹja kúlọ̀ ọgbà ilẹ̀kùn ilẹ̀ islam. nínú kẹta àwọn sọ̀hádà àwọn ẹni àkọ́kọ́ tí wọ́n fi tó láti lè fi ìmọ̀lẹ̀ tí wọ́n fọ́lọ́ lọ́dọ̀ àlẹ́bí darí onígbòrúgbò ọ̀lẹ́ yẹn fi lágbára okùnfà yẹn mu. ó yẹ sọ̀lẹ̀ o lè wá káyọ̀ mọ́ ní ṣe òfin ṣẹlẹ̀ ọ̀sọ́ pé ọwọ́ tẹ gbẹrẹ bẹ́ẹ̀ kọ́ kẹ́ máa wo ní rẹ̀ ibi sọ fẹ́ kówó mi ní ọ̀yá máa kó lọ. bí ọba tẹ̀ sí ogun ní lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà tó ti bá látẹ̀kẹ́ fẹ́rẹ́ pé mùsùlùmí nìkan ni ó ń darí wọn. àwọn tó wà sọ́jẹ́ kékeré lábẹ́ rẹ̀ ń lẹ́nu bẹ̀ nítorí pé kí ìsálẹ̀ fi á ti lè má rí kí á tó ti bá yín àbí dàgbòdà kan ọwọ́ abáyọ̀ olówó ọgbà dúkìá yẹn ìyá gbìyànjú mo bá ti lágbára wọn ọkẹ́ ìdájọ́ tó bá pààyàn ìyẹn kúkú jẹ̀rì tó gbogbo àwọn òkùnfàdé yẹn ní lágbára yá wà pẹ̀lú pé ìwọ ní ọmọ jà dà ó lè jà ẹgẹ bọ́lá ọba àlejò náà ti sọ wípé wà áìsùn láwọn mọ́sàtà àtọ́nù mi ń kó wájú wọn nínú rìbá àtìlùkọ́yé lórí ìbò nàbí mi àdúgbò lọ́ọ̀dì wà àdúgbò ẹgbẹ̀sẹ̀ bí àwọn ọ̀tẹ́ àfẹnusọ fẹ gbogbo tó fẹ gbogbo tìyín tó fẹ fẹ lè fi sagbára àti bí ẹsìn kìí ṣe àkàràbà àbóògùn kéèyàn àtúntò kú sọmọlé kìí ṣe yẹ o èyí tó ti fẹ́ fi dẹ́rù ba ọ̀tá ọlọ́wọ́ ọba àti ọ̀tá ayé wọ́n fi ẹ̀fẹ́ mùmí ní ògbọ́dọ̀ yọlẹ̀ ó ṣe kí wọ́n dẹ̀ máa rìn yíká ọ̀dọ́ yín sí ara rẹ̀ ọ̀tá mi ní ìsìnjọba ọ̀tọ̀ tó gbé gbogbo ògbà pátá wọ́n

ewu tí yẹn ti rí pẹ̀lú ẹ̀ làwọn máa ń wáyé pẹ̀lú ẹ̀ sí ìmọ̀ọ́nì kò sí ewu tí yẹn fi ní ìjùbàdàn lọ lọ́wọ́ táwọn ṣe pé pẹ̀lú pẹ̀lú nǹkan ẹ̀jà máa ń sọ fún àwọn jihadi jihadi wọn ò ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nígbàgbọ́ wọn lọ fáwọn mẹ́rin ọ̀sẹ̀ jihadi alọ́ ẹ̀rí àwọn mùsùlùmí àkọ́kọ́ nìyí ni àwọn sàhábà wọ́n rí lórí àtìlẹyìn ọlọ́run wọ́n sì wá ẹ̀yìn pẹ̀lú tọ́lọ́run fi fún yẹn níyìn tí lọ́lọ́run fi fún yẹn níyìn òun náà ní ìmánì ọlọ́run máa ń fi ìmánì gbogbo kọlẹ̀ fẹ́ẹ́ fi gbogbo ọ̀pọ̀lọpọ̀ gbogbo tí àwọn mùsùlùmí lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ gbala mùsùlùmí máa ń kéré àwọn kèfèrí máa ń kọ̀ bẹ́ẹ̀ sì ni àwọn mùsùlùmí ni wọ́n máa ń borí ìmọ̀ àti iṣẹ́ tọ́ ìmánì òun lè yẹ fi ní àti ìtẹ̀lé tọ́lọ́run àti ìtẹ̀lẹ́tà nẹ́bí sallallahu alayhi wa alihi wa sallam pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run sọ́lọ́ sọ pé wọ́n mọ̀ nàkúrú illa min indillah àtìlẹ́yìn olè wa ọ̀dọ̀ ọlọ́run náà lè yẹn ti rátìlẹ́yìn ẹ̀yin onígbàgbọ́ òdodo nínú nǹkan tí àwọn sàhábà tí wọ́n fi tó lẹ́ni tí ó fi ìmọ̀nà tí wọ́n fọ́nọ́ náà lẹ́bi darí gbogbo ayé òun ní pé wọ́n ní gbẹ̀kẹ̀lé nípa àtìlẹ́yìn ọlọ́run subhanahu wa ta'ala àwa náà ti gbọ́dọ̀ gbà á gbọ́dọ̀ jáde òtí sí lọ yìí ẹ bọ́sì ní islam ọ̀ padà rúlu ayé bẹ́ẹ̀ ni á gbọ́dọ̀ kẹ́jú ìkẹ́jú yẹn wàhálà ni ó padà dárẹ́ o kásọ̀ yìí gbọ́ yẹ ìjà ní òkú làwọn àjọ kásọ̀ ká máa ṣe kẹ́ ẹ̀ ìyẹn sẹ́rẹ̀ jẹ́ ni o ìyẹn sẹ́ ara ẹ̀ jẹ́ ni o ìwọ̀n táwọn kan gbé gbèsè lórí ẹ̀ nígbè ìmọ̀ ni wa bóun ni ó ti kúrégé bóun ni bàgbọ́ ó ti kúrégé. bóò ọ̀rọ̀ ànẹ́bì ṣe rẹ̀ má ṣe rẹ̀ ó wa. nígbà yẹn tọ́lọ́n bá fi ìdarí ayé tó bá fi ta wá lọ́rẹ̀ ọ̀sẹ̀ fi ṣe èrè ni. bá a bá sì rí kẹ̀kẹ́ darí yóò sì á sì máa wà lórí fi àwà lórí sálá nígbà tí o wà lórí ẹ̀. lẹ́ẹ̀kan náà ihun táwọn ẹni ẹni wọ́n fi ìmọ̀lẹ̀ tí wọ́n kọ́ lọ́dà nẹ́bì ìdarí ayé nẹ́kùrù lè mú kìíní igi dẹ́dẹ́ lọ́jẹ́ fún ọlọ́run ọlọ́run ní ọ̀rẹ́ yẹn lọ́jẹ́ fún àwọn láti ṣe àtìlẹ́yìn fún àwọn onígbàgbọ́ òdodo àwa ń bẹ ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run dákò fi wá mọ́dà o kò sì fún wa nílùú òṣìṣẹ́ lórí ìlànà èyí tó ti fa àwọn àti islam yìí o wọn sọ̀rọ̀ náà wọ́n wà fẹ́ẹ́ náà wọ́n àtúnṣe náà ọlọ́run dákò fi àtìlẹ́yìn fún wa o ọlọ́run dàkú láti wà lójú o wá fi wá sí kóńgẹ́ ṣẹ́ tẹ̀lé tí ọlọ́run ọbọ̀ yọ̀dún sí ọlọ́run dàkú ṣàtúnṣe wa kọ́ ṣàtúnṣe àwọn aláṣẹ wa o àbẹ̀wò ọlọ́run bá subhanahu wa ta'ala dàkú ọlọ́run bá ti rọrùn fún wa o májà wọ́n sòrò o ìwọ ọlọ́run gbogbo àwọn kẹtọ́ wọ́ọ̀yì ọlọ́run dàkú bá ní dẹ́ o wá fi ìbùkún sínú dúkìá wa àti àwọn ọmọ wa báyọ̀ kásìkò yìí sílé tó dàkú jáde tẹ̀lé wọn náà bá ń bẹ̀ o ọlọ́run dàkú gbogbo kọ́lẹ̀ àwa mùsùlùmí o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 وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد قوم إلى صلاتكم رحمة الله تعالى Thank you.